إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن الله سبحانه وتعالى الذي خلقنا لم يخلقنا سواء بل فضل بعضنا على بعض في كل شيء فضل بعضنا على بعض في الرزق فضل بعضنا على بعض في الجسم فضل بعضنا على بعض في العقل فضل بعضنا على بعض في الخلق والله سبحانه وتعالى له حكمة عظيمة في خلقنا كذلك ولذلك يجب علينا أن نعلم أن الله سبحانه وتعالى الذي رزق الأغنياء رزقا كثيرا رزقهم ذلك ليساعدوا الفقراء رزقهم آه، بأموال كثيرة وذلك يعني ليتكاتفوا مع الفقراء وليدعموا الفقراء وليكسوهم لأن الله سبحانه وتعالى هو الرزاق ذو القوة المتين رزقنا ولم يرد منا الطعام رزقنا ولم يرد يرد منا الصيام بل أراد منا أن يتعاون بعضنا مع بعض أن يساعد الفقراء الأغنياء الفقراء بما رزقهم الله سبحانه وتعالى آه، من مال واعلموا عباد الله أن التكافل الاجتماعي مما شرعه الله سبحانه وتعالى في القرآن العظيم وعلى لسان نبيه صلى الله عليه وسلم وذلك بأن يتضامن ويتكافل الفقراء الأغنياء مع الفقراء بأن يساعدهم بأموالهم الفقراء كثيرون في جميع أنحاء الأعلم وفي جميع المجتمعات آه، والله سبحانه وتعالى يعني خلق في جميع المجتمعات الأغنياء الذين إذا إذا أدوا حقوقهم آه، في الفقراء يعني ما شكى ما شكى الفقراء الجوع وما شكى الفقراء آه، من آه، من أنواع الفقر الذي الذي يعني يعانونه اليوم واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم رسم لنا ذلك وطبقه بين الأنصار والمهاجرين وذلك عندما هاجر المسلمون إلى مكة إلى مدينة إلى المدينة آه، النبوية الشريفة وآخى النبي صلى الله عليه وسلم بين الأنصار والمهاجرين وذلك لماذا؟ لأن الإسلام رأى المسلمين كجسد واحد كما ثبت عن النبي صلى الله عليه وسلم آه، أنه صلى الله عليه وسلم قال مثل المؤمن مثل مثل المؤمنين في توادهم وتعاطفهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى وكذلك يجب أن يكون المسلمون في المجتمع لابد للفقراء أن يساعد للأغنياء أن يساعد الفقراء وذلك يؤدي إلى الأمن والسلام والأمان في المجتمع وذلك يقضي على الحقد والشحناء والبغض من قبل الفقراء للأغنياء وذلك لأن الأغنياء إذا كانوا يعني يعطون الفقراء حقهم من مال وغير ذلك مما فرضه الله سبحانه وتعالى عليهم ليس لهم ما يكون لهم يعني آه سبب لبغض الأغنياء ولحقد آه تجاه الأغنياء واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد شرع لنا وسائل كثيرة للتكافل الاجتماعي للتعاون بين الأغنياء والفقراء ومن هذه الوسائل آه، ما هو يعني فرض على كل من تحققت فيه شروط ذلك وذلك الزكاة الزكاة فرضها الله سبحانه وتعالى وتؤخذ الزكاة من أموال الأغنياء وترد إلى الفقراء وقد آه، شرع الله سبحانه وتعالى ذلك في القرآن العظيم حيث قال لنبيه خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم أمر الله سبحانه وتعالى نبيه بأن يأخذ من أموال الفقراء ويرد ذلك إلى الفقراء وذلك لأن الفقراء يحتاجون إلى الطعام يحتاجون إلى الثياب يحتاجون إلى السكن يحتاجون إلى معيشة طيبة وليس لهم إلى ذلك سبيل إلا أن يساعدهم الأغنياء ولذلك أمر الله سبحانه وتعالى نبيه بأن يفعل ذلك ولذلك نجد أن الزكاة آه، ركن من أركان الإسلام ركن من أركان الإسلام ومن ذلك ما أصل به النبي صلى الله عليه وسلم معاذ بن جبل عندما أصله النبي صلى الله عليه وسلم إلى الشام وقال له النبي صلى الله عليه وسلم يعني في هذا الحديث طويل قال له النبي صلى الله عليه وسلم ثم أخبرهم بأن عليهم آه، آه، صدقة تؤخذ من أغنيائهم وترد إلى فقرائهم لنعلم أهمية ذلك كان من رسالة النبي صلى الله عليه وسلم إلى الشام ووجب على كل الأغنياء الذين يعني عندهم مال وقد أدرك هذا المال يعني قد حال على هذا المال حول وقد وصل إلى النصاب آه المعلوم لا بد له أن يأخذ لا بد له أن يؤتي الفقراء من هذا المال وهذا أمر من الله سبحانه وتعالى قال الله تعالى وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل وابن السبيل أمر الله سبحانه وتعالى الأجنياء أن يؤتوا الفقراء والمساكين وابن السبيل وغيرهم من الذين يأخذون الصدقات يأخذون الزكاة الواجبة أمرهم الله سبحانه وتعالى بأن يؤتوهم وكذلك هناك وسائل آه، تطوعية التي يعني ليست بواجبة لكن يعني آه، ندب الشرع ندبنا الشرع آه، الحكيم إلى فعل ذلك إلى إطعام الطعام إطعام الطعام يعني من وسائل التكافل الاجتماعي ولذلك نجد آيات في القرآن العظيمة حيث أثنى الله سبحانه وتعالى ومدها الذين يطعمون الطعام قال الله سبحانه وتعالى ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعسيرا وقال الله سبحانه وتعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وسئل النبي صلى الله النبي صلى الله عليه وسلم ذات يوم أي الإسلام أفضل أي الإسلام أفضل قال النبي صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف ومن لم تعرف وهذا أعني التكافل الاجتماعي يعني قليل في مجتمعنا الراهن اليوم نجد الأغنياء الأغنياء يركبون السيارة الفارهة ويلبسون الثياب إيه؟ الثياب الغالي والفقراء يعني يجوعون والفقراء جياع لا يأكلون الطعام ثلاث مرات في كل يوم إيه؟ بل على بل يعني كثير منهم يعني يأكل مرة أو مرتين في كل يوم وجاره يعني جاره يعني مملوء البطن مملوء البطن عنده عنده الطعام في البيت عنده المال في البنوك ولذلك يعني نكون في يعني في الخوف في المجتمع في مجتمعنا الراحل وذلك لأن الأغنياء لم يؤتوا الفقراء حقهم ولم يبال ولم يبال الفقراء لأغنياء إذا رأوا يعني ما يؤذيهم لا يدافعون عنهم لماذا؟ لأنهم لا يؤتونهم آه، حقهم ولذلك يجب علينا أن ننتبه إلى هذه الحقيقة وخاصة نحن نستقبل آه، شهر رمضان الفقراء كثيرون يعني في جوارنا كثيرون في بلادنا كثيرون في أوطاننا ما عندهم ما ما يفطرون به ما عندهم ما يتسحرون به لا بد لنا أن نساعدهم لا بد لنا أن نطعمهم لا بد لنا أن نتعاون معهم حتى نحرز الأجر العظيم عند الله سبحانه وتعالى نطعمهم لوجه الله والله سبحانه وتعالى يعد لنا الجزاء الكبير يوم القيامة أدوكم الله سبحانه وتعالى أتركاتك إخوان نبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى وما باوى الصحابة أتوبى وانتبابى إلى النبي صلى الله عليه وسلم في توبة أجوب إلى القيامة ẹ̀rùsí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè máa lódòdó gẹ́gẹ́ bá sí máa sọ fara ní gbogbo ọgbà ipé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala èyí tí ń ṣe al-Qur'an òun náà ni olórí gbogbo ọ̀rọ̀ òun náà lọ̀rọ̀ tí ó bá ti sọ̀kalẹ̀ tí ètò sọ̀mí ilẹ̀ lórí má òun náà ni al-Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kálọ̀ lè máa ìpé ìlànà nabi sallallahu alaihi wasallam òun náà ni olórí gbogbo ìlànà tí a máa tẹ̀lé òun náà ni ìlànà tí a máa tẹ̀lé tí ó fi rí oore láyé tó bá dijọ́ ògbédà alkiyama tí ó tún ní fàdánù oore alkiyama tí ń ṣe aljanna tó bá dijọ́ ògbédà alkiyama káwà lọ lè máa ní pé tó burú jù nínú àlámọ̀rí àwa mùsùlùmí àdádálẹ̀ ni àdádálẹ̀ taari wọn anù ni anù rẹ̀ sì gbé ẹ̀lọ́bì kankan àfinú ìyá Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ ògbédà alkiyama kí ọlọ́wọ́ ẹjá páyà Allah subhanahu wa ta'ala lọ́kankan àti ní gbangba kápáyà Allah subhanahu wa ta'ala ní pàápàá bó ti yẹ kápáyà rẹ̀ gẹ́gẹ́ bí ṣe máa pàwà láṣẹ ìpáyà rẹ̀ nínú al-Qur'an nínú àwọn àyà tó pọ̀ gẹ́gẹ́ bí annabi ẹ̀yẹ rúsí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè mọ̀ pé ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá tó dá ọwọ́ ọmọnìyàn ẹ̀ ó dá níjẹ̀ ní ó gbogbo ẹ̀dá pátápátá tọ́lọ̀ọ̀bá wa wa kò dáa bákan náà níbi ibi ìdẹ́dá níbi àwọ̀ wa ọlọ́ọ̀bà àríkẹ́ ọlọ́ọ̀ dáa bákan náà àwọn ẹlòmí pupa àwọn ẹlòmí ó dúdú níbi gíga àti kúkúrú ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá dẹ́lòmí ga ní ọlọ́ọ̀bá àríkíọlá fún ní àríkí tí àríkí rẹ̀ pọ̀ jàrá tí ń eléyìí ọlọ́ọ̀bá àríkọlá ó fi sọlá ní ẹ̀yẹn kó sọ fún anú al-Qur'an ó ní wallahu faddala ba'dakum ala ba'din fi rizq ọlọ́ọ̀bá àríkọlá gbọ́lá fáwọn apá kan lórí àwọn apá kan nínú yín níbi àrísìkí níbi ìjẹmú ọlọ́ọ̀bá àríkọlá ó gbé ọlá fún apá kan lórí apá kan ọlọ́ọ̀bá alékiọlá wá ní hikma tó tóbi ọlọ́ọ̀bá alékiọlá ní ọgbọ́n láńlá tó yẹ pé nítorí ẹ̀ òun náà ló fi ṣe wá bó ṣe wáyìí ọlọ́ọ̀bá alékiọlá ò ṣe wá bákan náà ẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá ò ṣe wá lólówó bákan náà ọlọ́ọ̀bá alékiọlá ò ṣe wá lágbára bákan náà ọlọ́ọ̀bá kò ṣe wá lónípò bákan náà àwọn kan lówó àwọn kan jẹ tálíkà àwọn kan lágbára àwọn kan olẹ̀ ọlọ́ọ̀bá alékiọlá ṣe eléyìí fún wa liyattakhidha ba'duna ba'dan sukhriya ọlọ́ọ̀bá alékiọlá fẹ́ ká lọ́wọ́ ni ọlọ́ọ̀bá àdékẹ́ ọláwẹ́ ká máa ṣe kíní ká máa ṣàánú ara wa ẹni tó lówó lọ́wọ́ ẹ̀yìn tí ò lé ṣe ń bẹ lọ́wọ́ ẹni tí ò lówó lọ́wọ́ ẹni tó lówó lọ́wọ́ tó fẹ́ kọ́lé kò lè bẹ́ wulẹ̀ kọ́wàá òun náà lòun máa rú blọ́ọ̀kù òun náà lòun máa ṣe ó gbọ́ àwọn tẹ́lé tálíkà ni ó pè tí ó bá ṣe ọlọ́ọ̀bá nínú àwọn hikima tọ́lọ́ọ̀bá àdékẹ́ ọlá fi ti wá bẹ́ẹ̀nù ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ṣe wá bẹ́ẹ̀ ọ̀lẹ ẹ̀ẹ́n kò lágbára láti ṣe nǹkan fúnra rẹ̀ alágbára ó wà dé ọ̀lẹ́ wà fún lówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí òun náà ni àwọn hikima tọ́lọ̀ ọba àlékiọlá tó fi dáwa bó ṣe dáwa kìí pé ó wá dá ẹnìkan ní táríkà nítorí pọ́lọ̀ ọba àlékiọlá kórìíra àwọn tí wọ́n pọ̀ inú àwọn tí wọ́n wọ́ọ́rí ìyẹn Allah subhanahu wa ta'ala tó bá dìjọ́ gbé dàrkìyàmá àwọn náà ni al alfukọ̀rọ̀ eh, àwọn anábi sallallahu alaihi wasallam anábi a máa tọrọ ipé ìrẹ́ ọba mi jẹ́ kí n ṣẹ̀mí ní tálíkà

ànábì ọba bí tànábì Suleiman ànábì tí ó lọ láti gbogbo ayé mọ̀ pé ah, ọlọ́lá ìbẹ̀ fún ẹ àbó òun fẹ́ kó jẹ́ kíni kó jẹ́ fàkíyàn ànábì sallallahu alaihi wasallam ní òun fẹ́ kó jẹ́ kíni ànábì ní òun fẹ́ kó jẹ́ fàkíyàn kó jẹ́ tálíkà ẹ̀bí tá ti mọ̀nú ipé àìlówó lọ́wọ́ kò túnmà kọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́wọ́ fẹ́ràn yẹn àìlówó lọ́wọ́ kò túnmà pé ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá bínú sí yàn àìlówó lọ́wọ́ ń gbà mí àdẹ́wò lálá ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá fi máa ṣe fún yàn kọ́lá kèé jẹ́ ṣe ń gbà mí gan ní gbogbo ìgbà ni àdánwò láńlá ó náà lọ́wọ́ bá lè kẹ́lá ní ma fi ń ṣe fún yà ẹlòmí lówó tánà ni òráyè kírun má ẹlòmí lówó tánà ni òráyè títí láwásù kùránì má ẹlòmí lówó tánà ni òráyè sánú àwọn èèyàn má ẹlòmí lówó tán ló gbé rẹ̀ kúrò láàrin àwọn tálíkà pé àwọn àtàwọn èyí òsè àjọ àlejò ọmọ ṣe má ṣerú eléyìí níwájú Allah subhanahu wa ta'ala ṣe ìlọsíwájú ni ṣe ìga ọlọ́ọ̀bà àríkíọlá ó sì àwọn tálíkà ní àwọn tó ìpé ọlọ́ọ̀bà àríkíọlá fẹ́ káwọn olówó kama tara wọn rí kíni kama tara wọn rí ìyọnu Allah subhanahu wa ta'ala kí wọ́n máa fi wọ́n sí àtẹ̀gùn lọ síwájú Allah subhanahu wa ta'ala láti máa róore àwọn olùkan bẹ kò sí ẹni táàrí pé tálíkà ní tààfẹ́ fún lóúnjẹ anábìsí náà fún yàn lóúnjẹ kò sí ẹni táàrí pé tálíkà ní tààfẹ́ ṣàánú tààfẹ́ fún lówó anábìsí náà máa ṣàánú àwọn èèyàn ìwọ̀n máa kó bá mi jẹ́ bá wọn débi pé wọ́n mọ̀ tún wá wákàkiri pé ah, àwọn olúwo ni àwọn olúwo làwọn tálíkà bẹ́ẹ̀bẹ́ ẹwọ́rù kuwait lápẹjúwe ẹwọ́rù qatar lápẹjúwe ẹwọ́rù saudi lápẹjúwe wọ́n bá débi pé àwọn tí ń jára lú wọn kí àọ̀rọ̀ ah, pé bí wá ń pa mí kò sí má akọ́dá àrínú àwọn onímímọ̀ tí wọ́n sọ wípé ẹ̀yìn nígbàtí àwọn èèyàn ń wá láti ìlú Áfíríkà léríṣìíríṣìí tán wá ń kẹ́kọ̀ọ́ ní Jami'at Islamiyya wọ́n bèèrè wọ́n ń kànú tí à ìpé tí ebi bá pààyàn kébí pààyàn tí èèyàn fi wá kú àfáàtí ń kọ́ wọ́n sọ wípé tó rọrùn ní bóòlè bí ó ti apààyàn tí èèyàn fi kú ìbẹ̀lẹ̀ ah, àwọn míì tán wà àtẹ́jà àwọn Áfíríkà ń jẹ́rìí pé ìmọ̀ ebi ń pa àwọn ẹ̀láwọn òlútà wá sí pé ebi ni ó sì sábàbí tí ó fi jáde láyé ibi táwọn yíò ti wá wà tó jẹ́ pé wọ́n wá gbé owó ńláńlá kalẹ̀ pé à ah, ẹbá olú àwọn olùdé bí ń pa àwọn náà fẹ́ fi jẹ́ gíní àwọn náà fẹ́ fi ra ọjọ́ ògbèdè alkiyama ni àwọn náà fẹ́ fi ra ọgbà àdẹ́ra tó bá díjọ́ ògbèdè alkiyama àwọn ilé yàmà ṣe àwọn ni wọ́n mọ̀ pàtàkì àwọn ni wọ́n mọ̀ rírì bọ́lọ̀ọba àlékiọlá ẹwọ̀nà táwọn gbà ronú ẹ̀ tàríkà tó dé tó wá tọrọ tí ó jẹ wọ́n tún wá máa kí kó máa wọlẹ̀ kó máa rọra ìwọ ló fẹ́ ṣiṣẹ́ fún wa ẹ̀yìn ìwọ ló fẹ́ ràn wá ní iṣẹ́ eré wa ó fẹ́ bá wa gbé lọ sí alìkìyàmà ojú táwọn fi wòónù wọn òwò tàríkà níwò yẹ̀yẹ́ wọn òwò tàríkà níwò àbùkù wọn òwò tàríkà níwò pé á ah, kí ló dé sí wọn náà lówó wọn òwò tàríkà lówó pé kí ló dé wọn náà tẹpámọ́tẹ́ ìtọ́pọ̀lọpọ̀ máa rónú bá àríkẹ́ ọlọ́wọ́ bá wá báyìí nígbà wá ṣe wá láwùjọ ọlọ́wọ́ bá alékiọlá mọ́ tó fà tó fi ti wá bẹ́ ọlọ́wọ́ bá alékiọlá ó wá gbé àwọn òfin kalẹ̀ ìpé tó bá ti wá rí báyìí àwọn náà láti ayé bẹ́ẹ̀ àmọ́ àwọn tí ò ní àwọn tí ò ní àfẹ́kọ́ ó ṣe kíni àfẹ́kọ́ ó kú pẹ̀lú ebi àwọn tí ó ní ààfẹ́ tí wọ́n máa rìn káàkiri ní òhù ọlọ́ọ̀bá àríkẹ́ọlá wá gbé àwọn òfin kakalẹ̀ fún wa nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá látẹnu ànábì sallallahu alaihi wasallam àwọn òfin <clears throat> báwo ni wọ́n ṣe jọ máa gbé àwùjọ tí wọ́n ní máa kórìíra ara wọn báwo ni wọ́n ò ṣe ní máa ro aburú rora wọn bóò làbúrú ò ṣe ní ṣẹlẹ̀ sólówó sínú àwọn tálíkà ní máa dùn pé ah, ah, ẹ̀rí àmàrí ò bá kú ni ò ṣe ní máa láàrin wọn òun náà ni zaka òun náà ni ká yọ nínú owó wa ẹni owó bá ti tó nǹkan yọ zaka ká yọ yọ àríkẹ́ ká ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá oníkáyọ́ fẹ́ni tí ò ní bùkátà ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá oníkáyọ́ fẹ́ni tí ò ní sọ̀rọ̀ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ní káyọ́ fáwọn owó káyọ́ káyọ́ fáwọn tí wọ́n jẹ́ táríkà àwọn aláìní nígbàtí olówó kan bá wà ládùúgbò kan tàwárá wọn táríkà bí mẹ́wàá ládùúgbò yẹn ó wá yọ zaka rẹ̀ ó ní lọ́dún yìí ẹ̀yin márùn-ún zaka mi lélẹ́yìn ẹ̀yin ẹ̀fí kankan ẹmọ ma jẹ ẹmọ ma dúró dìyànkẹ́ tó ró zaka mi rẹ̀ ó tún yọ tán ẹ̀rì pé tó bá parí tàdúgbò rẹ̀ <clears throat> onírẹ́ tó fún mọ́ládúgbò rẹ̀ iná ló pàtó jẹ́ pé ó wà nútàn ní pé lásìkò Umar bin Abdulaziz radiyallahu anhu lásìkò Umar bin Abdulaziz àsìkò kan wà tó jẹ́ pé wọn ò rẹ́ni jó gbàtàkà wọn ò rí ẹni kankan táwà sọ pé ẹni yìí qualify láti gba kíni láti gba zaka wọn ò sí ní wọ́bíà bí tiwa wọn ò ní wọ́bíà ẹni tó ní mílíọ̀n nínú àkáǹtì tó máa ń pín zàká olóòtú lọ létò pé òun náà fẹ́ gbà àwọn tí ó sì ní bẹ̀ẹ̀bẹ̀ yóò sì gbà tí ó tún gbà kún títí ẹ̀ àwọn oníwọ̀bíà bí tiwa wọ́n wá kárí lásìkò tá à ń sọ yìí débi pé kíni débi pé kò sẹ́nì kankan tí ó gba zàká tó gbogbo àwọn ǹkan tàà sọ yìí ó dà gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ pé bí ìdàndá ni bí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní kò síbi tí ò sí ní lè ṣẹlẹ̀ tó bá jẹ́ pé olówó bá ń pín owó rẹ̀ bó bá ṣe bó ṣe kó pín bí ṣẹ̀rí àti làákalẹ̀ tó ẹ pé ẹni tó lọ́rọ̀ tí bá ń fún àwọn táríkà ní nǹkan tó yẹ kó máa fún wa nínú ẹbí rẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lá wá gbé zaka kalẹ̀ fún wa ìgbé ká máa yọ zaka nínú owó wa ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ fún Ànábì sallallahu alaihi wasallam ó ní khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha ó ní Ànábì sallallahu alaihi wasallam mú nínú àmúhàn lànàbì sallallahu alaihi wasallam ń pè <clears throat> kèé ṣe owó tàà náà báyìí lásán gbogbo tí máa tàbá ti mọ̀ pé dúkìá ni ó ní ọgbà oko ni ó ní rúgbìn ni ó ní màálù ni ó ní ràǹkúnmí ni ó léwúrẹ́ ni gbogbo àwọn nǹkan tàbá ti mọ̀ pé dúkìá ni ọlọ́run bá àlekẹ́ sallallahu alaihi wasallam kánàbì ó mú nínú ẹ̀ tó tọ́ hírò wọn tó zẹ́kí him bí ha tó bá ó fi sàfọ́mọ́ wọn ó fi fọ̀ wọ́n máa kó nínú kíni kó nínú ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ sọ́fà nàbí sallallahu alaihi wasallam fi wọ́n salli alaihim tó bá wá mú tán sàdúwà fún wọn salli alaihim tọrọ kí ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́kọ́ kíni ó fi àlékún àlùbáríkà sínú dúkìá wọn eléyìí là ń pè ní azakatul wajiba ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ó ká wọn fún wa gbogbo àwọn ìdájọ́ yìí àwọn ìdájọ́ yìí ló pọ̀ dáadáa tí ń bẹ tó ẹgbẹ́ gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá bá ṣe lólówó inú àwọn nǹkan tó yẹ kó máa ṣe wádìí káàkiri pé kó mọ̀ nípa rẹ̀ táríkà lè máa wó pé àti ọ̀rọ̀ zàkọ́ bá yé mi zàkà wọnú owó mi tẹ́lẹ̀ ni àmúlówó tó lọ́wọ́ bá àríkẹ́ ọlá bá ti sàánù ẹ̀ sídà kàbá fi wowó ni kó máa wádìí nípa ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ tó kó sínú wàhálà alimam malik aleyhi rahmatullah wọ́n sí imam malik bá kọjá lọ́jà yóò mọ̀ wá bèèrè lọ́wọ́ àwọn tánjò kó tọ́jà pé kí ni ó mọ̀ nípa ìdájọ́ kan báyìí nípa ìdájọ́ owó ṣíṣe tó bá bí tí o bá mọ̀ yóò nìkan lè kó lọ́jà ni pé ó lè tajà ó jẹ rìbá nítorí pé o mọ́ kí ni o mọ́ ìdájọ́ tó ro bẹ́ẹ̀ sí ma ẹwà wọ àwọn ìyá ti bẹ lọ́jà lónìí ẹwà àwọn olówó olówó léjìrìsì ni wọ́n tajà tán ní sọ́ọ̀bù káàkiri ẹ̀yìn ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn tọ́mà ní kí ń jẹ́ pé oúnjẹ kò máa ẹ̀yìn jẹ́kù pé wà mọ́ kílódé kí ni òtí kílótù jẹ́kù pé wà mọ́ pé àpòyẹ́ kí yóò jẹ́ rìbá ọlọ́ọ̀bà àríkíọlá ó yẹ̀ nà fún wa ọlọ́run bá alékọ́lá ní iná masọ́lá kọ́tù lè fòkọ́rọ́ wọ́lì masakin àwọn tálíkà àwọn aláìní ọlọ́run bá alékọ́lá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tí ìṣẹ́sì rẹ̀ wọ́t alfòkọ́rọ́ àwọn tó wọ́t ju alimasakin lọ wọ́n tún wọ́ sí ju alìmọ̀sàkín lọ ọlọ́run bá àríkọ́lá wá ní àwọn wọ̀nyíhun àwọn náà ni àwọn láyọ̀ sàkákún o àwọn kan ni wọ́n travel káàkiri ìlú àwọn kan ni wọ́n ma káàkiri ọ̀dọ̀ àwọn olówó pé wọ́n ma wá gbazaka yẹn kéré tó lọ sọ̀rọ̀ owó wọ́n gbazaka yẹn tó ma wá wọ́n wá kó lọ sí Baitul wọ́n wá kó lọ sí public eh, Muslim public treasury ibi tí wọ́n kó owó mùsùlùmí sí wọ́n kò síbẹ̀ والعاملين عليها والمؤلفات قلوب قلوبهم àwọn tó jẹ́ pé a ṣe kíni a ń fa ọkàn wọn sínú islam ó ṣe gba islam ni lápèjúwe ó wá kúdẹ̀ káàtò fún eléyìí náà máa ń ṣẹlẹ̀ láwùjọ wa ṣe pé ẹlòmí ó gba islam tán ẹ bóyá pásítọ̀ ní lápèjúwe nígbà tó wá rí pé òdodo mọ̀ ní kíni ó wá gba islam àwọn gba islam àbí wọ́n gba mọ́tò oúnjẹ rẹ̀ wọ́n gba lé lọ́wọ́ rẹ̀ wọ́n sọ sí òhò pé àwọn làkúrà fún ọ kúrú àwọn nǹkan irú àwọn báyìí wọ́n ní bùkátà sí ká ṣe kíni ká ṣàánú wọn nínú àwọn owó zaka wọ̀fí rikọ́m ẹni tí ń bẹ lókun ẹrú tó fẹ́ ra ìjọmọlúwàbí rẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ní ó wà nínú àwọn tó jẹ́ pé kíni àwọn táyọ̀ zàká fún wọ́lgàrímín ẹni tó jẹ gbèsè ẹlòmí ń bẹ olówó lóòtọ́ àmọ́ ti wá jẹ gbèsè ó ti tẹ̀rì sínú gbèsè bẹ́ẹ̀ látara bísínẹ̀sì tí ń ṣe ni ọlọ́ọ̀bà àríkẹ́ọlá nínú àwọn báyìí náà nínú àwọn tí wọ́n lè gba zàká ni àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala inú ọ̀nà tààlì na zakati ni ẹ wà fi sabilillah lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala iná ló pàṣẹ pàwọn lúmi ẹ zaka rẹ̀ ó náà ní pé ẹbá ń kọ́ mọ́sílájí fi sabilillah ẹ ẹlòmí nínú zaka rẹ̀ ẹbá ń gbẹ́ bọ́ọ̀ ẹlòmí zaka rẹ̀ ẹwà àwọn táríkà ẹkún wa fi sabilillah wọ́n fi ní sabil gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ arìnrìnàjò arìnrìnàjò ẹ kọ́dà ó lè jẹ́ bílíọ́nì àwọn gbà tí wọ́n arìnrìnàjò ogun kan ti kò sí nǹkan kan mọ́ ó ti tálíkà lásìkò táwà yẹn Eh, ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ní àwọn tákùn ní zakani ẹ̀rí pé tọ́lọ̀ọ̀bà àríkẹ́ọlá tí ò fẹ́ ká mìsílẹ́sì nǹkan yìí tó ó sàlàyé rẹ̀ fún alẹ́kùnrẹ́rẹ́ ká fi mọ àwọn tó ní bùkátà sí ẹ̀yìn zakata wá ń wí nísìn tàbá wá wo àwùjọ kọ̀ọ̀kan ká mú àdúgbò kọ̀ọ̀kan ẹ̀yìn ká tẹ̀ mọ́ fi mú nílùú fẹ́ olówó kọ̀ọ̀kan bóò ní ṣe zaka ẹ̀ láwùjọ bí kọ̀ọ̀kan tá a bá wà tí tó bá jẹ́ pé òǹkàlùkù bá ń ṣe kíni òǹkàlùkù bá ń ṣe ẹ̀tọ́ rẹ̀ kó ṣe kó ṣe àbí tí ń ṣe tí ò máa bọ́ sọ́wọ́ lọ́wọ́ olówó mi náà yọ zàká àmọ́ ń bọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àwọn àfáà tí ó pè pé bóòrí zàká ọlọ́wọ́ bá àríkẹ́ ọlábẹ́ kí ni ó fẹ́ kí ó kárí ó fẹ́ káwọn tálíkà kan máa ṣe kí ni kan máa pariwo ìfúnpinpin eléyìí ó náà ní ọ̀nà àkọ́kọ́ inú ọ̀nà tí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlágbé kalẹ̀ fún wa láti máa fi ṣàánú àwọn aláìní táàfi máa gbé àwùjọ táà máa gbé ní rọrùn ẹ̀yìn táàfi ní máa lọ lè fi gíláàsì dúdú tí mọ́ tó wá nítorí pé káàmà àmọ̀fẹ́ mi ní ń bọ̀ táàfin ní máa lọ lè gbájá sílé táàfin máa lọ lè gbọ́lọ́dẹ kí á ìfẹ́kẹ́ nìkan wá kàmí mọ́lé bẹ́ẹ̀ bá ń ṣàánú aláìní àwọn tálíkà kan wọ́n tó ní security fún yà ládùúgbò nígbà tó mọ̀ pé nígbà wà di parí oṣù nísìnyí kí ní kò bọ́ sóhun lọ́dọ̀ ẹ̀yìn bóò ní ó sì wá fẹ́ká burú ṣẹlẹ̀ sí rẹ̀ báhùn ṣògbó bá àwọn nǹkan báyìí ó náà lọ́lọ́wọ́ bá rí kíọ́lá ẹ̀yìn ó ṣe lé ìlọ́ràn yẹn fún wa ni pé tú láti ní fún wa tó jẹ́ pé ẹni di kèfèrí nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá rí kíọ́lá Abubakar As-Siddiq ogun táwọn bá kọ́kọ́ já òun náà ni ogun àwọn tán jọ pé àwọn ò mọ́ wọ́n nígbà tánà bí ti kó láyé àwọn oníyọ zaka má àwọ́bákàrí ní gbogbo ẹni tó wá fẹ́ sí àtọ̀ láàrin zaka àti hajji àtàwọn òpó ẹ̀sì tó kú olóhun ó ṣe kí ni owó gbogun já ní àwọn sàábì yòókù sì sọpọ́tì ẹ̀ látàáfì mọ̀ pé in tó tóbi ni òpó kan ní inú òpó ẹ̀sìn wa bá a ṣe ń kírun lásìkò ká ń kírun ní gbogbo ọbọ̀sẹ̀ ká kí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló الله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الله سبحانه وتعالى شرع لنا على لسان نبيه صلى الله عليه وسلم آه، بعض وسائل للتكافل الاجتماعي وبذلك آه، الصدقة الواجبة آه، المعروفة بالزكاة واعلموا عباد الله أن هناك وسائل تطوعية أي غير واجبة قد شرعها الله سبحانه وتعالى وسنها النبي صلى الله عليه وسلم لنا في سنته الصحيحة ولذلك عباد الله إطعام الطعام والهدية والهدية من وسائل التكافل الاجتماعي واعلموا عباد الله أن إطعام الطعام قد وصفه النبي صلى الله عليه وسلم آه، أنه من خير الإسلام عندما سئل صلى الله عليه وسلم أي الإسلام خير وقال النبي صلى الله عليه وسلم إطعام الطعام أي أو تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف وكذلك آه، من وسائل التكافل الاجتماعي آه، الهداية التهادو لقد ورد عن النبي صلى الله عليه وسلم أنه صلى الله عليه وسلم قال تحادوا تحابوا ثبت عن النبي صلى الله عليه وسلم أيضا قال في حديثه من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة ومن يفتر على معسر في الدنيا يفتر الله عليه في الدنيا والآخرة وثبت عنه أيضا أنه قال والله في عون عبده ما كان ما دام العبد في عون أخيه أرجو الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ àtìkẹ́ fún ànábì sallallahu alaihi wasallam alékùn kí Allah subhanahu wa ta'ala kó ma bá wọn sọ̀hábà àti ogun tó wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí ó fi jíjọ gbídà kìyàmà ẹ̀yà orí sí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó lé tóní tó rẹ̀ pé ọlọ́wọ́ bá alékiọlá òun náà ní ọ̀nà wo ni tálíkà ẹ̀yẹn tí ó fi lówó tí ó fi sànú tálíkà ẹ̀yẹn tí ó fi jẹ́ kí àpọ́nlé tọ́lọ̀ọba àríkẹ́ọlá tó fi sára ń kálùkù tí ó fi jẹ́ ọmọ bẹ́ẹ̀bẹ́ ọlọ́ọba àríkẹ́ọlá ni wọ́lá adam gbogbo ọmọ nẹ́bí adába pátápátá ọlọ́ọba àríkẹ́ọlá pàwálé ọlọ́ọba àríkẹ́ọlá wà fẹ́ tí ó wa kò fẹ́ káwà náà orí yẹyẹ kò fẹ́ kò fẹ́ tí ó mọ yẹyẹ wa òun náà ló pàtó ìpẹ́nu ṣẹ̀ríà ọlọ́ọba àríkẹ́ọlá kò lẹ́tọ̀ọ́ fún ìyàkéyàn kò lẹ́sọ̀ fún yàkí ọmọ alọ́lẹ̀ tọrọ owó káàkiri nítorí pé kíni nítorí pé a ma yẹ̀yẹ́ èyàn ni àpẹẹlẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá se fún yà àti máa ṣe kíni àti máa jíkà pẹ̀lẹ̀ wò jáwálẹ̀ bó bá tọrọ owó lónìí tó tọrọ lọ́la bóyá ojútẹ́ni ẹ̀fí ń wọ ẹ̀ tí ń pọ̀ létẹ́lẹ̀ ní nígbà tó bá ti wá di lé má ó ma wọ́ díẹ̀díẹ̀ ọlọ́ọ̀bá sì fẹ́ kí mú mi ní ó yẹ̀yẹ́ kò ẹ̀ẹ́ká ti máa náwọ́ sáwọn tí wọ́n ní bùkátà síwájú kó tó jẹ́ pé kíni ó ká máa jẹ́ kó bá wọn débi kó máa wá tọrọ ká máa jẹ́ pé ìfúnpin yẹn ó wá bá wọn débi pé wọ́n wá bọ́ síta àbí wọ́n wá kalẹ̀kùn lé káàkiri inú ẹ̀ òun náà ní ta sọ lákọ́kọ́ yẹn pé Ọlọ́run bá àríkẹ́ ọlá ṣe zàká zàká ọ̀nà ẹ̀yàn Ọlọ́run bá àríkẹ́ ọlá ṣe lọ́nà ẹ̀yàn ibi ká máa yọ ó wá ṣe lọ́nà ẹ̀yàn fáwọn tí wọ́n jẹ́ olówó àwọn tí wọ́n jẹ́ olówó àwọn ni wọ́n máa yọ fáwọn tó jẹ́ táríkà eléyìí ọ̀ranyàn ni eléyìí túláàsì ni àwọn ọ̀nà míì tún wá ń bẹ tó jẹ́ pé tẹ sọ́nà yàn àmọ́ nǹkan tí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tánàbí sallallahu alaihi wasallam anábi ṣe wá lójú kòkòrò pé ká máa ṣe ní eléyìí náà inú àwọn ọ̀nà táàfi máa ṣàánú aláìní ni inú ọ̀nà táàfi jọ ni irú ẹ̀ òun náà ni ìtààmù tààmù òun náà ni àwọn ìbáná ma ń kòwé wọ́n ní bí ẹgbẹ́ bí bá kúrò nínú ìṣẹ́ wọ́n ní ìṣẹ́bùdé ẹ̀yẹn tẹ́bí bá ti kúrò bẹ́ẹ̀ ẹ̀yẹn ọdí bàgbé tó kú nǹkan tó fúyẹ́ ni anábi sallallahu alaihi wasallam anábi wájẹ́ kó yíwa nínú hadith rẹ̀ tó nílẹ̀ nígbàtán wá bèèrè lọ́wọ́ anábi sallallahu alaihi wasallam pé islam wo ló dájú ayyul islam khaym islam wo ló dájú ah anábi ni tó ti ẹmọ tọ́ anábi ni وتقرأ السلام على من عرفت ومن لم تعرف قلت ما سلاما سنتوما أتنتوما ẹ́n inú àwọn àpẹẹrẹ bá nàbí ká fún wa pé àpẹẹrẹ jọ ògbìjà alkiyama ẹ́n òun náà ní kíni òun náà ni at-taslimul khas òun náà ni special salama ẹ̀ tó bá mọ̀ rí ní ó salama sí ẹ̀yẹn tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà tí ò ti mọ̀ rí wọ́dá wọ́n mọ̀ pé mùsùlùmí ni àmọ́ kò mọ̀ rí èyí tó sálámù tẹ́lá mi mọ́ ẹ̀ anábì sallallahu alaihi wasallam nínú àwọn àpẹẹrẹ pọ́jọ́ gbìdàlìkì àmọ̀ súnmọ́nù ẹ̀ ká mọ́ sálámù tẹ́ni tẹ́yìn ọmọ àtẹni tẹ́yìn ọmọ inú àwọn àpẹẹrẹ táàfì mọ̀ pé ìsìláàmù tẹ́yìn ń ṣe ìsìláàmù tó gbádùn ni ìdáàfi mọ̀ pé ìsìláàmù tó ṣe kíni ìsìláàmù tó dúró déédéé tó fẹsẹ̀ múlẹ̀ ní kíyàn sálámọ̀sẹ́ni tó máa kíyàn sálámọ̀sẹ́ni tí ó máa ibi tábílò níbi hadithi òun náà ni ìmá fún ìyà lóúnjẹ ọlọ́ọ̀bá alẹ́kọ́lá ròyìn àwọn tí wọ́n wà nínú kẹ́ tó bá dìjọ́ ìgbìjà alkiyama àwọn tọ́lọ̀ọ̀bá alẹ́kọ́lá ní àwọn tó jẹ́ pé wàyúdé ìmúnà tọ́ámà aláhùbìhì miskinan wàyàtí man wá asíra àwọn tó jẹ́ pé wọ́n ń fúnyàn wọ́n ń fún aláìní lóúnjẹ wọ́n ń fún kátálíkà lóúnjẹ wọ́n ń fún ẹni tó wà nínú dè ẹni tó wà nínú gbèkùn bí àwọn tó wà prison lápèjúwe wọ́n ń fún ẹni tó wà nínú gbèkùn tí ò lè jáde wọ́n fún wọn lóúnjẹ jẹ gbogbo oúnjẹ tó wọ́n fún wọn yìí aláhùbìhì nítorí ìfẹ́ Allah subhanahu wa ta'ala ni wọn fún wọn jẹ nítorí òṣèlú wọn ò fún ọjẹ́ nítorí káwọn èèyàn bá máa yìn wọn wọn ò fún ọjẹ́ nítorí káwọn èèyàn bá máa hẹ́lẹ̀ wọn pé alágbájá ah, ah, èèyàn rẹ̀ ní o wọn ò fún ọjẹ́ nítorí pé káwọn èèyàn bá máa wá kí àwọn lé kọ́lá bí èèyàn bá tún wá kí wọn gan wọn ò tiẹ̀ tún nífẹ̀ẹ́ káwọn èèyàn wá kí àwọn látara pé kíni látara pé wọn ò fẹ́ kí ládà àwọn ó dínkù wọn wọ́n fẹ́ gbalada ẹ̀ lódìdí àwọn wọ̀nyí wọ́n a máa sọ pé ìnàmà nù fi ìmùkùnmù lè wájì nítorí ti Allah subhanahu wa ta'ala ni àfún yín ló jẹ́ nítorí kankan la nuridu minkum jaza'an wala shukura àfẹ́ ìsan kankan lọ́dọ̀ yín ààrẹ ti gbẹ́kẹ́ sanwó lẹ́san lórí oúnjẹ tá fún yín wala shukura kọ́dà àtúnfẹ́ àtúnfẹ́ ọpẹ́ látọ̀dọ̀ yín síbà ní ti láwùjọ lónìí mi àwọn òjíṣẹ́ fẹ́ ní ìlànà ẹni ìṣẹ́ wà ní kó kí mi ẹ̀yìn fọ́dá yóò tún máa gbẹ́ lórí lọ́kàn pé á mo dẹ̀ àdúgbò bá tàbátà ẹni mo fi ránṣẹ́ sí fọ́dá ó pàdé mi lọ́nà òkàn ẹ̀yìn tí torí pé kí ni ìyíhun ni ó mú ọkàn rẹ̀ ní òní mọ́kàn rẹ̀ rọ̀ mọ́ dáadáa tó ṣe sí ló fi gba ẹ̀san ẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbídà kìyàmá àmọ́ láwùjọ wa tá lónìí afẹ́kí rédíò kó lágbájá ó fún àwọn èèyàn ní nǹkan báyìí abẹ́gí tẹlifíṣàn ó wá ànáúnṣẹ́ gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí ma dí ládákò ní ẹ̀ẹ́ káwá sàkéèsí kan láàrin yìí ẹ̀ẹ́ tí ẹ̀mbá fẹ́ ṣe tẹ̀kìríwọ̀ tẹ̀kìríwọ̀ ọ̀tọ̀ ipé àwọn yìí wọ́n rán mi ń sẹ́ ni ẹ̀ẹ́ kán wá bá mọ̀ pé mo jíṣẹ́ wọn káwá ṣe tẹ̀kìríwọ̀ pẹ̀lú pé ká fídíò ìtàn òun àbí ká fídíò àwọn tó gbà pé àwọn tó gbà ní o àwọn àfihàn ránṣẹ́ ọ̀tọ̀ lélẹ́yìn ẹ̀ẹ́ nítorí pé ká mọ́ dàápọ̀ eléyà máa ṣẹlẹ̀ dáadáa kí ló fà òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti ilẹ̀ lárúbáwá ẹ̀yìn tí wọ́n fi nǹkan ránṣẹ́ nígbà tó padà yá wọ́n padà rí pé ọ̀pọ̀ àwọn táwọn fi nǹkan ránṣẹ́ sí kò dọ́dọ̀ wọn ẹ̀yìn àwọn táwọn ní obìnrin ránṣẹ́ àwọn náà wọ́n fi gbọ́ bùkátà wọn òun ogbà àwọn àfá àpátápátá ẹ̀wọ̀n òsì yapa ẹnu lórí pé ìbéèrè fún tẹ́kì ìrù yìí òsì àkà tó burú bẹ́ẹ̀ ìpé ah, oúnjẹ yìí ó ẹpin fáwọn kan bàtẹ́ wá pin fún wa ẹwà ya fídíò ẹwà ṣe fídíò wọn ẹwà sẹ́ndẹ̀ sí wọn pé àwọn náà láti fún yìí ó láti dé kíni láti gbọ́kan balẹ̀ níta ló bẹ́ẹ̀ òun náà ni pé tá a bá ń sàánú àwọn èèyàn èyí tá a bá ń fún àwọn èèyàn ní nǹkan tó ìpé wọ̀n gangan náà ló fẹ́ fún wọn fúnra rẹ̀ ó sì tẹ̀ nídìí irú nǹkan báwọn kí ọlọ́run bá lékẹ́ ọlá ẹ̀yìn kọmọ́sà fi ó ń kálùkú wa kọmọ́sà fẹsẹ̀ wa lójú ọ̀nà ọlọ́run ànábì sallallahu alaihi wasallam inú àwọn ọ̀nà tánàbì tún là kalẹ̀ fún wa ẹ̀yìn tá a fi ṣàánú ara wa láwùjọ táàfi máa ṣàánú tálíkà òun náà ni nǹkan tàà ń pè ní alqardul hasan òun náà ni ká yáyàn lówó alqardul hasan ká yáyàn lówó lọ́nà tó dáa káyá ọ̀dọ́wó lágbà òun náà ni pé ẹni tí ò ní ẹ́n káyá lówó láti gbọ́ bùkátà rẹ̀ ẹni tí ò ní ó mẹ́ sówó ní káyá lówó láláì ní ìgbà kankan padà lérí ẹ̀ káyà lówó láláì nígbà pàpàpà lórí ẹ̀ tàà bá tún wá yáyàn lówó tọ́nà ọba àríkẹ́ látún wá kádàrá pé kò tètè rówó òun san lásìkò yẹn ká tún wá ṣe kíní ká tún wá ṣẹ̀dẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi ni man nafasa an mu'minin qurbatan min kurabi duniya ẹni tó bá gbé ìbànújẹ́ kan kó fún mu'minin kan ẹni tó bá gbé ìbànújẹ́ kan kúrò fún mùsùlùmí kan nínú ìbànújẹ́ ilé ayé yìí nǹkan kan bànújẹ́ ó ní bùkátà ni ó lálàárẹ̀ ni ó rẹ̀ ni agbègbòrò àwọn kẹtẹ́ ẹ̀mọ́ ní bùkátà sí ebi ń pa ní agbègbòrò àwọn kẹrìsìtì ti báyìí ọlọ́ọ̀bà Ànábì sallallahu alaihi wasallam ní tó bá díjọ́ gbídà alìkìyàmá ọlọ́ọ̀bà alìkìyà ló gbé ìṣòro jọ alìkìyàmá

ó wá sí ìdẹ̀kùn fún ó yáwó lọ́wọ́ rẹ̀ ní kò wá róhùn sá ó wá sí ìdẹ̀kùn fún ó sì mọ̀ wípò róhùn sá lóòtọ́ ẹ̀ mùsùlùmí máa ṣe gíní mùsùlùmí a máa ṣe ìdẹ̀kùn fún mùsùlùmí pẹ́lẹ̀ ń jẹ́ ìṣẹ́ mùsùlùmí ẹ̀ a máa ṣe ìdẹ̀kùn fún anábì sallallahu alaihi wasallam ni ó sì ní ó sì ní àwọn tí máa àwọn òṣìṣẹ́ tí wọ́n jọ máa káàkiri tán bá lọ lè gbowó wọ́n wá dé ọ̀dọ̀ ẹnìkan tán rẹ̀ owó tó yẹ kó sáńkọ́ olówó ni ẹ́ yóò fọ́mọ̀sẹ̀ rẹ̀ pé tàjá ìwọ̀n anhu la'alla Allahu yatajawaz anna ika ẹja fi rẹ̀ pẹ́lú ya fi àwọn náà ẹja mójúkó fún pẹ́lú ohun mójúkó fún Ànábì sallallahu alaihi wasallam látara bẹ́ẹ̀ Ọlọ́run bá alẹ́kọ́ láti ṣe kíni Ọlọ́run bá alẹ́kọ́ láti ṣàmójúkó fún ọlọ́wọ́ bá lékẹ́ láníwọ̀ yínká nọ́dọ̀ ọ̀sẹ̀rọ̀tín pọ̀nàdìrọ̀tún ilá mẹ́ìsàrọ̀ tó ẹgbẹ́ ẹn tó jẹ́ olówó yìí ẹn tó fẹ́ gbà tọ́lọ́wọ́ rẹ̀ yìí ẹn tó rí para ní ní ẹn tó rí pọ́ náà rí ní ẹlọ́ lára ẹsàánú rẹ̀ ẹsẹ̀dẹ̀kùn fún kọ́dà tó bá lè bùn ní gbogbo ẹ̀ ṣẹ̀dẹ̀kùn fún fún ní ọjọ́ pẹ́tọ̀ pàtẹ́ bá ti rí ẹmà san díẹ̀ díẹ̀ ọdún kalẹ̀fẹ́ fi tán ọdẹ ẹmà san lọ́dún méjì

ìgbé kìíní wọn dẹ̀ sí o ẹ̀yìn tàbá owó ṣe lọ́dún tó lọ ẹ̀yìn tún lè kókó tí ní tàbá owó rí tó ṣe lọ́sùn tó lọ ìtún lè kókó tí ní ebi ń pa àwọn tálíkà ebi ń pa tálíkà ń bẹnulé ìtìjú ní òjá àwọn èèyàn máa jáde ẹ àwọn náà máa wọn tó kù díẹ̀ káàtó fún àwọn kan bẹ̀tọ̀ ẹ̀pẹ́ láyé alúnà náà ìlhàfà wọ́n è béèrè lọ́wọ́ àwọn ẹ̀tí wọ́n wo kòkó máa wìyàn rẹ̀ fún mi ẹfún mi wọ́n ti ní ẹ́n ọlọ́ọ̀bá àríkọlá ní irú àwọn báhùn ẹ̀sàánú wọn ẹ̀jẹ́ káwà náà wọ àwọn ibi tá a bá wà ẹ̀yìn kọ́dà wọ́n tí wọ́n náà níhun ẹ̀yìn tó rò pé díẹ̀ òun ni àwọn tí ò tún ní rárá wọ́n náà tún lè ṣàánú wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni máa jẹ́ kíyàn wà ní fọ́kànbalẹ̀ láwùjọ èyàn wà ní fọ́kànbalẹ̀ nígbàtí èyàn wà nílé ayé tó bá tún díjọ́ gbéjàlì kìyàmá èyàn ó tún máa lọ lè eré tí ẹ̀san tó pọ̀ níwájú Allah subhanahu wa ta'ala eléyìí ṣe pàtàkì púpọ̀ àwátá ló tálíkà kò sẹ́jọ́ ní tálíkà nínú fámílì kó bá ti wó má ẹ jẹ́ ká ṣàánú wọn tàbá wá ṣàánú wọn ní àwẹ̀ tán ẹ̀yìn bùkátà ò tán nínú àwẹ̀ ẹ jẹ́ ká tún máa ṣàánú wọn lọ gbogbo owóró Allah subhanahu wa ta'ala ni irú eléyìí inú àwọn nǹkan tí yàn fi ń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 ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم اللهم اكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن